ṣé ìjìyà ní lọ́dọ̀ ọlọ́run àbádànwò sádànwò ní àbíjìyà ọ̀kan nínú àwọn ẹni àná sahel atosturi ó ní kúlù dáadáa. ó ṣèṣì kódà kí èèyàn já sáwọn ẹ̀ṣẹ̀ kan àdánwò ni o àyàfi ọkàn líle ọkàn líle ìjìyà ní lọ́dọ̀ ọlọ́run ọ̀rọ̀ yìí náà ọ̀kan nù àwọn olùmọ̀ alḥafiru ibn rajab aleyhi rahmatullah àwọn náà ní bẹ́ẹ̀ ni àpẹẹrẹ hàn nínú ọ̀rọ̀ ọlọ́run wípé gbogbo ẹni tó bá ti jẹ́ ọlọ́kàn líle ìjìyà ni máa ń jẹ́ látọ̀dọ̀ ọlọ́run wọn mú ẹ̀rí wa ìfábì máa ná kọ́déhìn mẹ́sàkọ́hún làánáhùn wàjàánà olóbáhùn kàṣíà ó ní táwọn náà ṣe wọ́n já àdéhùn ọlọ́run wọn ò pé àdéhùn ọlọ́run ọlọ́run wa ní àwa ṣe ọkàn wọn ní ọkàn yìí ìdí àtàkì jẹ wọn láàánú ọjà àlìna kúrò bàbá wọn fi. imaamu maliki rahimahullahu ta'ala gẹbi ó sì wà ní ẹgbà wa muslim nínú kitabu zuhud ilmani ahmed ó ní. ما ضرب أحد بعقوبة أعظم من قسوة القلب Ọlọ́run fìyà jẹyàn ní ìjìyà tó le tó tó kọ́lọ́run ọbọ̀ sọ̀kan yàdọ̀kan líle. Ìyà tó tóbi jù kọ́lọ́run bá fẹ́ bá ẹrú wí tó burú jù òun náà ni kọ́lọ́run ọba ó ṣe ọkàn rẹ̀ lọ́kàn ó nítorí pé irú ẹni bẹ́ẹ̀ yóò máa ti àgbákò ńsọ yìí ọkàn ni ọrọ ó fi túbá ọkàn ni ọrọ ni ó fi kábàámà lórí ẹ̀ṣẹ̀ tó ṣe sẹ́yìn ọkàn ni ọrọ dẹ̀rú yóò fi nípayà ọlọ́run nírántí ọ̀rọ̀ ọlọ́run yóò fi ronú sọ̀rọ̀ olúwa ọkàn ní ọ̀rọ̀ yóò fi jòkó sáàyè tó ti ń sọ̀rọ̀ ọlọ́run ọkàn ní ọ̀rọ̀ tó ṣe pé tó bá gbọ́dọ̀ ọlọ́run wá ìlà tó lé àti àléhìn ayatuna zádẹ́tún ìmọ̀nà gbàtó sì ń ròyìn àwọn mùmíní ó ní innamal mu'minuna alladhina idha dhukira Allahu wajilat qulubuhum innamal mu'minuna ọkàn ní ọ̀rọ̀ lọkàn ó fi gbọn wa idha tuliyat alayhim ayatuna zadatuhum imanan wa ala rabbihim yatawakkalun ọkàn ní ọ̀rọ̀ lèyàn fi mójútó fìn Ọlọ́run àwọn ọ̀ràn àyàn àṣẹ olúwa tọlọmọ bá pa láṣẹ ọkàn náà ní tọlọmọ bá wá fẹ́ fi àjẹyàn níyà tó le jù gẹ́gẹ́ bí Imam Malik ṣe sọ òun náà ní kí ó ń sọ kọ wa kọlọ̀ ń fi ìyà ọkàn líle jẹ́ ọwọ́ ni wàyí bá wá fẹ́ tó bá fẹ́ fìyà wọn jọ kan ara wọn kó lẹ́ẹ̀kejì ara wọn ò wọn kò ní wọn ò ní sànù ara wọn ìyá ní látọ̀dọ̀ ọ̀rọ̀ ṣẹwárí gbogbo ìyà gbogbo ìyà ló túmọ̀ ló ṣeé ṣe kẹrù ó padà padà kúrò ń bẹ́ẹ̀ àfi ìjìyà ọkàn líle torí kò ní bí ìyà yẹn ṣe ń dé nǹkan mi ni ó tún máa rán ìsẹ̀dí kọ́ padà àtàwọ́bá wàlìnàbà wàtàdọ́rọ̀ ìlàlá ìsẹ̀dì kó padà ẹbọ́n náà sọ̀rọ̀ yẹn àwọn kan nínú Al-Qur'an wípé tó bá ṣe pé ńgbà tá a fìyà jẹ wọn tàdọ́rọ̀ wọn kọ́ ṣẹ̀ṣẹ̀ wọn padà sọ́dọ̀ ọlọ́run ọlọ́run ni wàlákin qasat qulubuhum ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ọkàn ìyà tó le jù tí ọlọ́run bá lè fi jẹ ẹrú òun náà ní kọ́kọ́ jọ́lọ́kàn líle abẹ́olúwa kọ́másásá kọ́ sọ wa lélẹ̀ kó sọ àwùjọ wa kó bẹ̀ ọkàn líle kò síbi tí ò lè já sí ẹ bá ti wá sọ wípé ọkàn táwọn òye oríṣiríṣi ìròyìn ọlọ́run ọba fi ròyìn ẹ̀ nínú Al-Qur'an oríṣiríṣi ìròyìn lọ́wọ́ nínú súnà òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam nígbà míì ọkàn wọn á pín sọ́nà méjì ọkàn tọ́lá làáfíà alikọ́líbù asọ́hìí àbí pè ní alikọ́líbù asẹ́lì ọkàn tọ́lá min adrani shirki wa shakki wal kufuri wa shiqaqi wa amradil qulub. nínú àtàjì wàlẹ́lì wàṣọ́ṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. àwọn oríṣiríṣi àwọn ọkàn ọkàn tó lálàáfíà alikọ́lùbù ṣayí ọkàn tí ń yé ìhàn. rẹ̀ oríṣiríṣi wa ni ọkàn aláàrẹ̀ tó ṣe pé nínú àwọn ìròyìn dáadáa tó wá fún ọkàn. òun náà ni alkọlbò tẹ̀lé ìgbà tí anabi ibrahim aleyhi salam nígbà tó náà ọba ń ròyìn rẹ̀ tó ní ìdíjà àrọ́báwò bẹ̀kọ́lbé tẹ̀lé nígbà tó bá ó padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ pẹ̀lú ọkàn mímọ́ ọkàn tó là kò níbi ẹbọ ròyìnròyìn burúkú ìwà mọ̀náfìkì ìwà kárí ni. ìwà dọ̀tí ẹ̀gàn tẹ̀m̀bẹ̀lẹ̀kún kẹ́nìmánì àti gbogbo tí ń jẹ́ ọkàn líle àárẹ̀ kọlbù tẹ̀lé nígbà tí ń ròyìn ìjọ alkiyama náà lórí ahán Ibrahim olúwa ní yawma la yanfa'u malun wala banun illa man náà má dojú sí mi o ọjọ́ tó gbé àwọn èèyàn sí. mo lówó mo lọ́rọ̀ mo tún bímọ mo kọ́lé mo léèyàn mo tún kò ní sàǹfààní illa man ata Allaha bi qalbin salim àfẹnitọ́ bá wá ti ọ̀kan rẹ̀ qalbin salim fún mi pé ọkàn ọkàn òun náà ní kókó ẹni tó mú ọkàn rẹ̀ wá bá ọlọ́run ọ̀bánjọ́ àlùkìyàmá ọkàn tó láà kò níbi ẹbọ kò níbi kárí ni kò níbi àwa nìfà kò níbi ìrújú kò níbi máa dáwùtù ẹsìn Ọlọ́run kò níbi ìfẹsìn Ọlọ́run ọba sí ẹyẹ kò níbi ẹ̀ṣẹ̀ kò níbi parun kọlùbẹ ntẹlẹ nínú àwọn àròyìn tó wá fún ọkàn nínú Al-Qur'ani nínú ẹ òun ni al-qalbu ọkàn tó farabalẹ̀ ọkàn tó ní fọkànbalẹ̀ tọ́lọ́wọ́n bá ní àlá bìdíkiri láyé tẹ́kọ́má inú olùkòlóòbẹ ẹ̀lọ́ mọ̀ nínú tí fìyàn lọ́kànbalẹ̀ àlá ẹ̀lọ́ mọ̀ o ẹ̀tẹ́tí ẹ̀kẹ́tí lóko bìdíkiri lọ́kànbalẹ̀ mi ọlọ́ni àlá bídìkìrìlà lọ́mọ tí ń jẹ́ràn tí ọlọ́run pẹ̀lú àwọn oríṣiríṣi ìran rẹ̀ bídìkìrìlà pẹ̀lú ìrántí ọlọ́run tẹkùnmá inú kúlù òun ní jẹ́ kọ́kàn ọbalẹ̀ nínú àwọn òròyìn tó wá nínú tí ń jẹ́ ọkàn òun náà ni ọkàn ọkànbalẹ̀ ọkàn tó tutù ọkàn tó rọ̀ ọkàn tó tutù ọkàn tó rọ̀ ọkàn tó ní tó ní àánú ẹ̀wùgbà tọ́lọ̀ ọba tó fẹ́ ròyìn òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ọ̀rọ̀ ọba ni walau kunta faddan ghalizal qalbi lanfaddu min hawlik tí ìbá ṣe pé tó bá jẹ́ pé wọn náà ọjọ́ lọ́kàn líle ni níbi ìbálò ọjọ́ lọ́kàn líle ni níbi ìwà gbogbo àwọn tó kójọ yìí wọ́n fọ́n ká kò sẹ́ni tí dúró ti ọlọ́kàn líle ẹni tí ọ̀la àánú ẹ wo bọ́lá wọn bá ti ròyìn òjíṣẹ́ ńlá Muhammad wàláwó tọ́ba rí bẹ́ẹ̀ ẹ̀rí. ó sì ròyìn anábì ra'ufun rahim laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma anittum harisun alaykum bil mu'minin. رؤوف رحيم jíṣẹ́ ńlá Muhammad aláàánú yín ni ọ̀rọ̀ bọ̀ wá bẹ́ẹ̀ nínú àwọn màbọ́ọ̀hì tẹ́sí mọ̀ pé ọlọ́kàn rí lélẹ́yìí nínú àwọn tẹ́sí tó fi mọ̀ pé ọlọ́kàn bí lélẹ́yìí ẹni bí ọlọ́kàn líle ni kéèyàn mú òfin ọlọ́wọ́n nìkan àánú kéèyàn rí nǹkan tí tí jẹ́ kí ọkàn máa wárìrì báyìí ojú sì dá kó tún wọn sọ pé kí ni àti irú àwọn ààyè àbíṣẹ̀lẹ̀ tí jẹ́ kí ọkàn kọ́gbọ́n kéèyàn bá ti jẹ́ ọlọ́kàn líle ọkàn ló ní gbọ́n yóò tún rí ìgbéyàwó. wùwà tí ò dáa ọba má rí bẹ́ẹ̀ ìyẹn ti wà bíi tẹ́ láti ń sìnkú ó tún máa jáde kó máa jí fóònù tẹ́ máa gbọ́ pé ó kálukú wọ fóònù rẹ o àwọn àgbà ah, ẹ̀ wọ́n pé irú ọ̀rọ̀ wo la ń kí la bá débi níbi sàárè wọ̀lmọ́tò káfá bilmarida ikú gan tó ẹni tá a jọ ń lọ tá a jọ ń bọ̀ lásìkò kan òun ló di a sì lajú rẹ̀ báyìí a sì rí bọ́nú lẹ̀ a sì fẹ́ dá ìpẹ̀ bó ẹnìkan ò ní sọ pé ẹ̀kọ́ gbóná ti bàbá ẹgbẹ́ lọ fún ẹ bá tẹ̀kí ni ẹ lù bẹ̀ kẹ́ ẹ rọ́ síbẹ̀ yọ máa mú pẹ̀lú fídà ẹ lọ bàbá náà fún ó lọ ni ó lọ kò sí àmọ́sáńjẹ àmọ́sáńjẹ ọlọ́pẹ́ ní alhayatul barzakhiya wọn ò fọ́sí wa o ara wa la lọ́ọ́ rí ìbọlẹ̀ àwa péjú apẹ́sẹ̀ àṣìrànjú báyà àti ìyájú lẹ̀ wọ́n ti da ìfẹ́ bò ọlọ́run wájú òye wa ó sì ó sì dá wa lójú wípé gbogbo tó gbáyé ṣe ni wọ́n bí kí wá ní tí wọ́n bí kí ni tí ó retí fọ̀ bó lọ̀rọ̀ rẹ̀ nínú sẹ́lì gbogbo tó yẹ máa gbọ́ rè àgbòlá ah, tún já kí ló fà kọ̀sáwọ́sọ̀rọ̀ kọ̀lù ọkàn ẹlòmíì lé ọkà lómi ilé mo sì kún mi ìtànjọ́ mi àwọn nìkan ah ẹ̀bá ẹ̀dá lọ ẹ̀bá wọn níbo la ilaha àwọn ààyè ti ń mà tó yẹ káwọn èèyàn bẹ̀rù búburúkú tí o ọkàn yìí ló lé àwọn àpẹẹrẹ fi ń mọ pé ọkàn òun ní àkọ́kọ́ nínú ẹ̀ káka níwọ̀nba kí èèyàn fi mà òun náà ní àtàkàṣù àní tọ́à ẹni tó bá lóró jù tó ṣe pé ẹ̀sìn pápá jùlọ ètò jẹ́ nàmbà wán nínú ẹ̀sìn tí èèyàn fi tẹ̀lé ọlọ́run òun náà ní tọ́lùwá sí lọ́ràn yẹn bí márùn-ún síyàmù Ramadan zakat alhaj ìfún láti ṣe àwọn nǹkan yìí àbí kì í tiẹ̀ ṣe ọkàn ló lè o àpẹẹrẹ ọkàn líle òun náà ní kéyìn olóró jù pẹ̀lú ìtẹ̀lẹ́tọ̀ ọlọ́run gbogbo tó jẹ́ fẹ́sìn ìnilára ogun àṣẹ tó jọ́ràn àyàn àbí nígbà míì náà náfìlà nínú àwọn àpẹẹrẹ tẹ́sí mọ̀ pé káì ọmọ ènìyàn gbọ́dọ̀ ṣọ́ra ọ gbọ́dọ̀ check mu'ahadatu alqalb èèyàn gbọ́dọ̀ máa check ọkàn yẹn ọkàn yìí sì dúró lójú kan láfi ń pè ọkàn wa ma sumiya alqalbu alqalba illa litaqallubihi ìjẹ́jì ọkàn lè jọ́kàn rí nígbà míì bẹ́yìn ọba sọ ọkàn lè dìbà ní o ayàtà kàlẹ́ kan ọlọ́run bá ní summa qasat qulubukum ṣebí lẹ́yìn náà lọ́kàn yín padà tún dọ̀rọ̀ ọ̀pá nǹkan kan bàtọ́ yá kí wọ́n lọ bí nàbí yìí láàyè Musa sanabi Musa wà bá ọ̀ bí ọlọ́run ọ̀wà lọ́dà ká lọ sìn kàmẹ́ yìí tí Musa wá ní inna Allah ya'murukum an tadbahu baqara ọkọ̀kọ́ sí náà dáadáa náà kan tó padà pa ni àtẹ̀tẹ̀xẹ́dùn náà ó zuwa tọ́wọ́n máa bí wá tẹ̀lé ní irú lọ́bẹ̀rẹ̀ lọ́bẹ̀rẹ̀ dáadáa padà sọ́dọ̀ ọlọ́run ọba rẹ̀ àti gbogbo àwọn ìbéèrè ìbéèrè ìbéèrè náà bàdé ìsirayílà béèrè láwọn ìbéèrè tó padà ṣàkóbá fún wọn nígbẹ̀yìngbẹ̀yìn ṣùgbọ́n lórí ti ọkùnrin tí wọ́n pa yìí wọ́n ti gbé ọmọ rẹ ọmọ òǹkù rẹ ní ọmọ kìnnì kan nígbà tí kìnnì yẹn wọ́n sì tó jẹ́ pé bí wọ́n ti bá láàrin ìran méjì ni àwọn kan ní rárá àwọn lẹ́yìn ní ọ̀pá àwọn ní rárá o ẹ̀ka tí mò ń náà wáṣà fún wa kọlu àwọn tíjà òde wọ́n máa lọ bí nàbí yìí láì Musa kótó ní sókí ọlọ́run bá pa wọ́n láṣẹ pé ẹ pa màálù wọ́n wá ní fọ́bìrì bu báàbí ha bèbà ẹ fi apá kan apá àwọn pátọ̀ màálù yìí ẹ fi na òkú yìí òkú yìí bá sọ̀rọ̀ ó sì sọ ẹni tó pa ẹ̀rú bàbà ní tìráyìlà èhè yẹn ni pé ọkàn wọn rọ̀ nígbà náà pẹ̀lú mọ̀jíza àmì ńláńlá tó ṣẹlẹ̀ ṣùgbọ́n lẹ́yìn lẹ́yìn kọ́ ọ̀rọ̀ ọba ní fúnmà pàtàkì olóògùn ṣebí lẹ́yìn náà ọkàn yín padà di ọkàn líle tó túmọ̀ sí pé ìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ ọkàn ìyẹn gbọ́dọ̀ máa ṣọ́ ọkàn kó sì máa mójútó kí ọkàn rẹ̀ kó má fi di ọkàn líle pàápàá jùlọ bíyàn bá jìnnà sí àwọn ìwà kan ìṣe kan àtàwọn ìbádà kan ọ̀rọ̀mbọ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ pẹ̀lú yọ̀ǹda Allah àkòrí tí a parí ọ̀rọ̀ sínà náà nù. ìlàjú alqalbi pàápàá jùlọ bá máa ní lára ẹ̀sìn máa ní lára ó ní òòjú yóò kó lè ṣe o àbí kó ṣe ìbẹ̀rù ọlọ́run ọba ò ní sílẹ̀ ní ẹ̀ gẹ́gẹ́ bí àwọn mọ̀nàfìkì wala ya'tuna salata illa wa hum kusala tí wọ́n bá wá síbi sọ̀lá náà tìkọ̀tìkọ̀ báyìí bá wá bẹ́ẹ̀ náà bí ká sínú kankan tí ó káwọn parí káwọn parí ká jáde kó nínú mọ́sálásí wọn ò ní sàdédé gbéra pé a mo fẹ́ tẹ̀sìn fọlọ́ ẹ̀mí wọn yẹn ẹ̀mí tí ò fẹ́ tẹ̀sìn ọlọ́run ẹ̀sìn ní nínú àwọn tí jẹ́ kí ọkàn ọ̀rọ̀ ni kó súnmọ́ ọlọ́run kó sì jọkàn mi má qaswatul qalb ọkàn líle èèyàn máa lápẹẹrẹ ẹni tí ẹ̀sìn bá máa ní nínú ẹ̀ òun náà ni al-ghafla ẹni tí gbàgbéra al-ghafilun àwọn ẹni gbàgbé àwọn ẹni gbàgbé kí ni àwọn òun náà ń pèlè ẹni gbàgbé gan òun náà ni àwọn tó ṣe wípé gbogbo ohun tí a bá ń ṣe àwọn kan bá tiwọn lọ ràn òun kódà àwọn ò mọ̀ pé wọ́n ti ó bá tẹ wọn ò tẹ ní wulẹ̀ dé ààyè ibi tí wọ́n ti gbọ́rọ̀ lọ wọ́n sì ń bọ́ à ń bẹ̀ gan ọ̀tọ̀ ni tí wọ́n máa rán àwọn ò tẹ àwọn lè ẹ ẹ káwọn lè tẹ mọ̀pálítì àmà bẹ wọ́n kàn rán tí wọ́n lọ ràn ọ́n ẹni tí ò máa ń tọ́ kàn ẹni tí ò máa ń tọ́ wá ṣe láyé ó gbàgbé ara ẹ̀ táyé ìkànnà kan ní ìlọrin ó lè jòkó ibi tẹ́ ti ń sọ̀rọ̀ ọlọ́run ó lè ó lè ó lè kọjá níbi tí ọ̀yẹ́kẹ́rù ti bá ọ̀dọ̀ òun náà lè yìnbọ̀ níbi tí nǹkan yẹn ti àmọ́ tó báyìí tó ń ṣe tó ń sọ pé mo bọ́ ní sẹ́ máa rò kọ́ kó kẹ́kọ̀ọ́ ó tún lè wí ikú wì bàbá sáà ti lọ́ọ́ mí yọkàn máa wí ikú wì kan yọkàn bá tẹ̀ lọ́ọ́ ẹ̀wọ̀n àwọn òpin kí là ń wí kí là ń wí ó lè wá jẹ́ pé nítorí ṣẹlẹ̀ yìí ọlọ́run ló mọ̀ àwọn tó sì ṣe ọlọ́run ló mọ̀ ibi tó yẹ kẹ́rù ti bàyàn pé ha tó bá ṣe pé wọ́n ń kọ́ ìṣẹ̀lẹ̀ ó tẹ̀lẹ̀ tẹ́lò mí òun ní lọ tí ń bọ̀ tẹ́lẹ̀ fàyẹ̀sírù mú káàdá ọ̀kan nílé dìde mọ́ ni ẹlòmí ọkàn yìí kékeré kan fẹ́ àwọn yẹn máa ń ṣe kíní tẹ́lẹ̀ bá olè rìn mọ́ bẹ́ẹ̀ bí tó ṣe èyí ni ṣebí nǹkan kí ló ṣe àdánwò kan ló dé bóra láàárẹ̀ náà yóò kàn kọjá firi ahlul ghafla àwọn ẹni àwọn tí ọkàn wọn ti fọ́ ó ti dé pàtà irú àwọn ẹni báyìí irú wọn bá ní làákàyè wọn kò kò ẹ iṣẹ́kíṣẹ́ ọ̀tọ̀ níjọ́ màrán wọn létí wọn fi gbọ́rọ̀. gẹ́gẹ́ bí ọlọ́run bá ti júwe wọn nínú Al-Qur'an tí wọ́n lọ́kọ́ lè zàrà náà bí jahannama kathiran min al-jinn. يبصرون بها ولهم أعين لا يبصرون بها ولهم آذان لا يسمعون بها أولئك كالأنعام بل هم أضل ọlọ́wọ́ bá ní àwọn tá a dá ọ̀pọ̀lọpọ̀ ọmọ ènìyàn nínú àlìjànú àtọ́mọ ènìyàn tó yẹ pé àwọn eléyìí àbọ̀ wọn jahannama ẹ̀ wọ́n ní ọkàn ọkàn torí pé ọkàn lèyàn ẹ̀rí nínú àwọn wàbọ̀ ipò alukolo iṣẹ́ ọkàn ọkàn fi gbàgbọ́ yé ọkàn fi ronú sọ̀rọ̀ ọlọ́run ọkàn ní tó jẹ́ ìmọ̀ tíyẹn ti ní ẹ̀mí kó dá ọlọ́run ọba mà. awọ́yàtò àlẹ́ẹ̀lì àwọn ibi tí ọ ìmọ̀ kọjọ sí ọkàn ni rọ̀ní làwọn ológun láyé fọ́rún bí ha wọ́n lọ́kàn tó tọ́ àmọ́ iṣẹ́ tó kàn ṣe tí fi jèrè wọn kò fi gbọ́rọ̀ ọlọ́run ọba. Túmọ̀ sí funfun kan dáàgẹ̀ mímọ̀ sẹ́rí náà ọmọ bẹ́ẹ̀ ojú nú kò sí wàlàhùn àdánù láyé márùn nàbí ha wọ́n ní etí ṣùgbọ́n ọ̀rọ̀ kò penetrate ẹ̀rí àwọn màná fẹ́rù alukolo àwọn bíi tí nǹkan ti lapa nínú ọkàn nù ojú etí bẹ́ẹ̀ náà ni ọpọlọ àwọn kan yìí wọ́n ní àwọn ọmọ àṣírá wọn làpá nínú ẹ̀mí níta ti lọ ọlọ́wọ́n bá ní wọ́n tún ní etí wọn ò fi gbọ́rọ̀ wọ́n lójú wọn fi rí náà wùláyé kàkàlẹ̀ àdá bí ẹ̀rànkò wọn kàn lọ di àwọn ọlọ́wọ́n náà ń dà wọn sí mo náà ń dà wọn lọ fún ọmọ káró oúnjẹ ká jẹ káró mi ká mọ kárí kínní kan bá dà wọn wọnú oko olóko òun sọ pé àbólóko rúlà nítorí àwọn abẹ̀rù ọlọ́run wọ́n lọ náà nù kàlẹ̀ àdá ọlọ́run ní balhum abdul eré àwọn eléyìí tó burú jà àwọn ẹranko lọ wọ́n sọnù jà àwọn ẹranko lọ bí yẹn bá ti jẹ́ min ahli al ẹni tó gbàgbé ara ẹ̀ sáyé tí ọmọ tó wá ṣe é. nígbà wàá wòran ìwọ̀n máa plan fáyé ikú gbèsè ayé rẹ ni yóò kàn máa lọ bẹ́ẹ̀ orí ibi dání lẹ́yìn ó lè ní àwọn ọ̀rẹ́ ọ̀rẹ́ ṣe fàájì yóò kàn máa rìnrìn lọ́kẹ́ eléyìí ó kàn gbàgbé ara ẹ̀ sáyé bàtọ́lọ́ fẹ́ràn òyìn wọn nínú Suratul Nahl ulaika alladhina taba'a ala qulubihim wa sam'ihim wa absarihim ó ní wa ulaika humul ghafilun àwọn tó ṣe pé wọ́n ti wọ́n ti fa ọkàn wọn yẹn ò lè gbọ́ kankan mọ́ wọ́n ti di ọkàn yẹn ti di ìrìnà wọn ti di etí wọn ti di àwọn gani wọn mọ̀ lọ́wọ́ àfẹ́lò gbogbo tó yẹ kẹ́rù ò bá yàn nítorí yẹ kéèyàn ronú gbogbo tí yé ọkàn wọn ò ní yé lọ́kàn lùtà ti lọ nínú àwọn àpẹẹrẹ tẹ̀sí mọ̀ wípé káì ọkàn àwọn eléyìí lé òun náà ní ahlul ghafla àwọn tí wọ́n gbàgbéra nínú ẹ̀ òun náà ní ashabu dunya àwọn ẹni ayé tẹ̀bára wọn ẹni ayé alladhina ushribat qulubuhum bi hubbi dunya gbogbo tó mú múlẹ̀mí wọn ayé ayé ayé náà ni. àwọn erékeré ìrìn àjò kírin àjò ọba lé kìnnì kan lónìí tọba bá lóògbé òun ti jẹ lọnà ó tún kú mí erékeré ìrìn àjò kọ̀ wá sí tí ò lè ná nínú ìgbésí ayé ẹ̀ àsìkò ẹ̀ ọ̀rọ̀ ẹ̀ kọ́dà gbogbo ẹ̀sìn ẹ̀ ó lè tà torí pé ń wáyé ó lè ta ẹ̀sìn ẹ̀ fọ́bọ̀dọ́nìyà. ìjọkọ̀ wá sẹ́mi ẹ̀ ní òun ní target borí kìíní kan òwò ní ń ṣe ní òṣèlú ní ń ṣe ní ipò kan ní ń wá ní gbogbo tí ó sàmọ lọ́mẹ́mí ẹ̀ǹpẹ́ àti bèbè tá ń lọ. níbi tó target yẹn bọ́ bá rí lónìí yóò tún ní okùn míì àlànàbí fi ní kò sí tó lè tó ẹni ayé ìlà sọ̀rọ̀ àwọn èèyàn sì máa jẹ wẹ́kẹ́ lẹ́gbẹ̀ẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ ó máa ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ṣùgbọ́n la yatafakkar kò ní ronú wala yataraja kò ní chẹ́kà rẹ̀ kò ní chẹ́kà rẹ̀ kò ní sọyè kò ní padà ẹni ayé ẹni tí ayé bá múmú lẹ́mìí ẹ̀ ọkàn rẹ̀ ó lè torí gbogbo ohun ń ṣe òun yóò máa mú jìnnà sọlọ yóò sì máa mú ọkàn rẹ̀ le yóò máa mú ọkàn rẹ̀ le. Ya, òun lé kinní kan amẹ́ni tó lè gba nǹkan lọ́wọ́ wọn kò ní kọ́ láti lọ yanjú ẹ̀ ẹ bá mú ẹ mú kó lójú ọ̀nà yọkàn wí báwọn náà ó tún wá lè sọ pé ah, àwọn kan bẹ pẹ̀lú ẹ̀ nǹkankan wọ́n jọ ń tẹ̀rìn àjò nípò ní ká ẹwú gbà mí àwọn ẹni ayé wọ́n lè láwọn tájẹ́tì ẹnìkan níbi plane ẹnìkan náà ni o ó sì lè jẹ́ ọgọ́rùn-ún àbí jù bẹ́ẹ̀ lọ ní bẹ́ẹ̀ nù plane ọ̀sẹ̀ ọ̀nà ẹ̀fà wọ́n ẹ̀ dá gbogbo wọn nù wọ́n ìṣe kó ẹni tá a sáfà jẹ́ ti láti lọ. ẹ̀mí àìmọye irú ẹ̀ láwọn ẹni ayé kò sí tí wọn ò ní lè ṣe nínú wà bàjẹ́ tán bá ti ní tájẹ́ ibi táwọn ń lọ rè ní táwọn fẹ́ ṣe rè ní táwọn fẹ́ jí rè ìlà qaswatul qalb ọkàn líle ni o nínú àwọn àpẹẹrẹ kéèyàn máa ń rí kéèyàn fi máa mọ̀ pé a ọkàn ẹni yìí le òun náà ni ẹni tí ìbá gbọ́rọ̀ ọlọ́run tọrọ ọlọ́run kí n lápá lára ẹ̀ wọ́n láyé lómi bẹ́ẹ̀ kódà èèyàn máa ń máa yà kí ni ń ṣẹlẹ̀ owó tá ń sọ yìí ẹlòmíì lè wà ní ìjòkó láti ń sọ̀rọ̀ ọlọ́run àbíkó yẹ kó náà ní ka alukur'ani ẹjọ́ gbé alukur'ani tó bá tọ́ láàrin ìṣẹ́jú márùn-ún báyìí ògbé òde ẹ̀ máa tó gbé àmì ẹjọ́ bẹ̀rẹ̀ sí ẹjọ́ jáde ní mọ́sálásí àbíkó jáde kó gbé alukur'ani kalẹ̀ fourteen hours oorun ní tí ọmọ sí báǹkà mi lọ lè jẹ́ fóònù ní ọ̀tẹ̀ ó lè jẹ́ nǹkan kan ní ọmọ ara ó lè járó yé wórówórówóró àmọ́ ẹ bá fẹ́ kó bànújẹ́ pé ẹ wá wá tètè láwà ṣẹ́jú márùn-ún. àyàn ò ní ah ebi wọn ló ń ṣe katakata tó ń lọ tó ń bọ̀ nísìnyí yóò wá ní yóò ní bẹ́ẹ̀ náà ni ìlhàkù bí majalí tẹ̀lẹ́ẹ̀lì tó máa níbi láti ń sọ̀rọ̀ ọlọ́run bá ṣe tó bá ditú láti tó bá jòkó ẹ̀ tó bá fura sí gbọ́n ọ̀gbẹ́ ẹni yóò wà kọ̀m̀pọ́tébù ara ní ìwà tẹ̀tì mọ́lé tẹ̀tì mẹ́wọ̀n ni àmọ́ ẹjọ́ gbogbo ẹgídí gbagídí ẹjọ́ dọ́gbọ́n ní kíní kan tẹ́lẹ̀ ọ̀hún yóò sáré sí ẹ̀bà wájú ẹ̀bà lẹ́ni wájú mọ́ni wọn ni kìíní kan àwọn kan fẹ́ ṣe kìíní kan láti gbó bẹ́ẹ̀ wọn ni ẹ ẹ zó bẹ́ẹ̀ àwọn oní wọn dà mà wọn rò wọn ọmọ àdúgbò ẹ ibú ni wọn lé àmọ́ wá mọ́sálásí wá bí jẹun wọn ò tẹ wọn ò mọ̀ kankan ọ̀nà wọn mọ̀ wá gbà mí bí ṣe máa wí yóò lé lára ẹ̀ gbogbo ẹni tí bá ti ń fura irú ìṣesí báyìí kọ́ máa rà nǹkan ní ìṣòwúlò àpẹẹrẹ wípé arrahma kéèyàn má láàánú kọ́mọ láàánú lẹ́ni ẹ gbogbo fìtínà ti ń láwùjọ lẹ́ni máa gbé ọmọ ọmọ bíi kan sì kidnap ẹ̀ kẹsì máa fìyà jẹ́ kẹtù máa ṣe fídíò láwọn ìyà burúkú burúkú pé bẹ́ẹ̀ bá tètè wá rẹ́sítíù wọn ẹ wo bá ti ń lálàsì wọn ẹ wo ẹ wo bí ọkàn bí ọkàn ọmọ ènìyàn ṣe burú ẹ wo orú yà ẹwọ bóòlù yẹn ọkàn líle ẹsẹ gbé yẹn kó ìbẹnu àwọn míì tí wọn gbé ẹlòmíì ń bẹ lórí drug bóyá kò gbọ́dọ̀ má lò láàárọ̀ kò gbọ́dọ̀ má lò lálẹ́ ikú rẹ ń bẹ nílé ẹlòmíì kò olóúnjẹ tó gbọ́dọ̀ jẹ tí ó gbọ́dọ̀ sákún ewúrọ kàwọn eléyìí asáàbò kòlóòbí kàṣíyà kan ẹsìn máa gbóríṣiríṣi ibì kan àwọn kan náà fi ń ṣe kínní kan àwọn kan ló ní kí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ọba lọ́mú máa wòkó lóró rẹ̀ ṣùgbọ́n àwọn tí ń ṣe wọlé tí wọ́n sọmọ ènìyàn ni tí wọ́n lọ́kàn nínú gbáyà wọn ni kí ló sún wọn dérú eléyìí èèyàn ti láyà láyà èèyàn bíi tiẹ̀ ọmọlúwàbí kásì pé kúrúbúsú pé kúrúbúsú síbi kan kásì lọ jí kásì gbé lọ ẹ̀yìn ìlú kan ká sì máa béèrè pé ọ̀yá ẹ̀bá fẹ́ rẹ́síù rẹ̀ nǹkan báyìí lẹ́nu. ẹnu yóò máa ti máa pé irú ọkàn wo làwọn eléyìí ní ibù làwọn eléyìí tí ẹranko ni wọ́n ní abálẹ̀jànú abíṣayàfẹ́ ọgbà wọn ọmọ ènìyàn wò ṣùgbọ́n ọkàn ìkókò níbẹ̀ nínú báyà wọn. bẹ́ẹ̀ báyìí irú àwọn eléyìí man nuzi'a an ẹni tí ò láàánú ẹni tí ò láàánú ọ̀nà àyè àpẹẹrẹ kíyàn rí ọmọ ìyá àyàn kan ṣẹlẹ̀ sí àwọn yẹ̀tà alam bí alami èèyàn rí tómi ènìyàn ń ké pẹ̀lú ìrora eléyìí ọmọ jẹ́ àkejì fún àwọn tí wọ́n ń tọ́jú àwọn èèyàn rà lọ́sítà nígbà míì pàápàá jùlọ àwọn nọ́ọ̀sì kálọ̀ bẹ̀rù ọlọ́run lábàlá yìí. máa ń tọ́jú ẹlòmíì bóyá látara pé iṣẹ́ yẹn kò jọ wọn lójúmọ́ ni àbírù nǹkan bẹ́ẹ̀ wọn wá ní sọ̀rọ̀ rẹ̀ lẹ́nu ẹlòmíì aláàárẹ̀ má má gbọ́n kòkó mo bá gbọ́n harahara kan bí mo fi kàn ọ́ ni ó kàn sọ̀sọ̀kúsọ ọ̀rọ̀ burúkú èèyàn ní sọ̀rọ̀ ọ̀rọ̀ ìyàfẹ́ ọlọ́kàn líle fọlọ́ chẹ́kì ọkàn ẹ̀ ọkàn yìí sọkàn mímá ọkàn tó ti dógùn ni ọkàn dọ̀tí ni ọkàn tí ò bá ti ní feelings fún ọmọ ìyá ẹ̀ fún mùsùlùmí àbí fọmọ ènìyàn generally kọ́dà fún ẹranko fún ẹranko ah, ṣe bí obìnrin kan agbèrè ní ṣe ó sì wà lè jẹ́nà látara pọ́ sàánú ẹranko ọkàn ní ọkàn ló ti wà ajá tó mú mi òun ṣẹ̀ṣẹ̀ mú mi tán ó wá wò pé n tó ṣe òun láìpẹ́ yìí òun máa bó gbẹ̀ ẹ́ ṣerí náà ní ṣe ajá ìtọ́ ìyanu rẹ̀ nílẹ̀ lẹ́gbẹ̀ẹ́ odò ó wá yọ bàtà rẹ̀ kófù rẹ̀ ó wá ti bomi fún ọwọ́ arọ ajá ìlú ó sì rí ọ̀nà ọ̀nà min ajiri rahma ọkàn ó sì jẹ́ níbi ẹlẹ́ṣẹ̀ ni ṣùgbọ́n látara pé ọkàn rẹ̀ ti ẹ̀rọ gbogbo ẹnikẹ́ni tó bá rí ọmọ ẹni tí nǹkan ara ní ṣe sì ṣe pé ìjìyà ẹ̀ṣẹ̀ rẹ̀ torí pé eléyìí náà ó ní àwọn àyàfi kan tọ́lọ́ ní wàrà ẹ̀dájọ́ ẹ̀sìn ẹ̀mẹ́ta ló gbé yín débẹ̀ mú ẹ̀fí ẹ̀sẹ̀ abẹ́nisájà wò dé bá oríṣi yẹn kórìíra abẹ́ni tí ń kú tẹ̀mí ń bọ́ lára ah sakiratul maut ìhórira èèyàn bá rí ẹni tẹ̀mí ń bọ́ lára ẹ̀ léèyàn bá ìbẹ̀rù ọlọ́run ah èèyàn ti mọ̀ pé ọ̀kàn líle ọlọ́kàn líle nìlú ẹni bẹ́ẹ̀ èèyàn bá mọ bí hajj sí alimọ̀sítàbọ̀ ẹni tí tẹ́mi ń bọ́ lára ìṣesí òní máa wà kẹmọ̀ wọ́n jẹ́ pé bóyá látara pé ọkàn rẹ̀ lé àbíkó yóò kó yóò tẹ́mi mélòó mélòó ló wọn yóò kú ní ìdìbò ìdìbò àti ìfẹ́ kú báyìí wọ́n máa yí àgbé ara ẹ̀ ọkàn sọ̀sọ́kùsọ̀ kan ọlọ́kàn líle ni o nítorí pé n ti ń sẹ́yìn láàrin ìṣẹ́jú méjì mẹ́ta tó bá wọ ọlọ́run ó lè mú wọn náà lọ. tí ẹ lórí igbó lọmọ títí ẹ orí ọ̀nà wo ni wọ́n gbà lọ kí ẹ mọ̀ wá wúrú àwọn ìṣẹ̀lẹ̀ báyìí àbí ìkẹsẹ̀lẹ̀ míì náà ṣẹlẹ̀ ẹ wo bí àwùjọ ṣe rí lónìí nǹkan mi ọmọ ṣẹlẹ̀ báyìí dúkìá ọmọ jó ẹ̀mí ọmọ ṣòfò àwọn yóò tún mọ̀ yọ fóònù jáde it's happening o oh, right now ó ti ń ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí kíníkan ti ń jóná ẹ̀rí gbogbo kíníkan ọmọ sí yóò tún mọ̀ ká

wọ́n sọ di eré ẹlòmíì wá sọ di sọ́sọ̀ plẹ́jọ̀ bí tó ń tún rí gbádùn nù kọ́ máa rí ìkúrì yìí kí tẹ̀lẹ̀ kan tẹ̀lẹ̀ kọ́ sáré bọ́kànyà bá lè gbogbo orú àwọn tètè eré kí ló fẹ́ jẹ́ mẹ́ gbogbo ẹnikẹ́ni tí ọba ti láàánú ẹranko kọ́dà débi débi ẹranko bí kéèyàn kọ́kàn gbá kọ́ máa máa kẹ́kọ̀ọ́ ṣe ọ́ ẹranko tó ṣe pé kò sí tó sọ̀pọ̀ ẹ̀kọ́ rárá dúró fún un ni màá pa ṣe màá pa ajá yìí kí ló ṣe fọ́ kọ́dà kọ́ jájá yóò sì máa máa tó sọ bájá bá ká fún yóò tún yà lọ́bẹ̀ wàláhì tí ọba ẹsẹ̀ yẹn ẹ̀sán ké ẹ̀sán ké o àti sọ̀rọ̀ arákùnrin kan nínú ìdókòwò wa bíbáyìí àbí tó fẹ́ sọdá àti sọ̀rọ̀ rẹ̀ rí tí mọ́tò lọ yà bá ọmọ rẹ̀ òun ráyè nítorí àwọn méjèèjì àtọmọ ọmọ rẹ̀ yìí ọmọ bíi ọmọ ọdún méjìlá mẹ́rìnlá ni wọ́n máa ń di ọ̀dọ́ bọ̀ sínú òbí ọmọ àdúgbò pé alihamudulilayi ọ̀fẹ́ sọdá fáwọn àwọn Ọma ọma ọmọ ńláhara àwọn ọ̀dọ́ ńláhara kan ṣe drive wọ́n ìkà drive báyìí ní zigzag ó ṣe yà lọ́sọ́dọ̀ ọmọ ọba báyìí bàbá drive. ọmọ yẹn gbàkúgbà yìí fún ọmọ yẹn ti ta jáde kò sí gbé lọ́dọ̀ kan on the spot náà lọ́wọ́ yẹn ta láì. àwọn èèyàn wọn lé wọn wọn ò rí wọn lọ. àwọn ọ̀dọ́ yìí bàtàwọn yẹn wá ń kí bàbá yìí sílé pé ah, a kàmá ṣe ọ wọ́n sì mọ ìfẹ́ tó ní sí ọmọ yìí tí òfin pamọ́ ní lọ mí ń bọ̀ láti kékeré ọmọ ọmọ yìí káàkiri tọmọ yìí sì ń ṣe dáadáa àwọn yẹn wá pé wọ́n ń sọ wọ́n ń ṣe wáàtí fún wọ́n ń sọ̀rọ̀ fún wọ́n wá boy out ó ní ẹ ṣeun àmọ́ òun fẹ́ káwọn ẹni tẹ́ wá tí òun yìí kẹ́ kẹ́kọ̀ọ́ ìkẹ́ tó ṣe òun yìí oró ńláńlá ni àmọ́ òun máa kó yẹ sàn ní látọ̀dọ̀ ọ̀nà ẹ sàn látọ̀dọ̀ ọ̀nà nígbà tó ti ṣẹlẹ̀ lòun ti rántí pé ó ní kí ló ṣẹlẹ̀ nígbà tó ń wà lọ́dọ̀ ó torí fóun máìlì. òun sì ń dráìfù lọ ojú títì òun á rí ajá pẹ̀lú ọmọ rẹ̀ ká dúró ajá yìí òun níbi tóun lè gbà lọ́gbẹ́ kíní kan òun kà dráìfù ní zigzag yìí òun yà lọ́dọ̀ bí ajá gbà yìí ajá ìyá ajá sá olókè hẹ́ẹ́ ọlọmọ òun kà tẹ ọmọ rẹ ní ajá lójú títì máa pa ọlọ́run kà pa ni olóhùn wẹ̀yìn báyìí ní gíláàsì òun ti rí ti fún rẹ sàjáde bó ṣe tẹlẹ̀ báwọn àwọn ọmọ àwọn ṣe tẹlẹ̀ lòun rántí pé a ah, bóun náà ti pa ajá rè orúkọ òórùn lójú pé ẹ̀sán ni ẹ kẹ́kọ̀ọ́ lára tó ṣẹlẹ̀ sóhun yìí ẹ wà nù ọlọ́run ọlọ́run fẹ́ kó ọlọ́run tó fẹ́ kọ́ ni ọlọ́run jẹ́ kó rántí ó líǹkì ẹ̀ mọ́ ẹ̀ṣẹ̀ kan tóun ti ṣẹ̀ ó sì sún ó súnmọ́ kò kò rántí túbà ni ọkàn flashback ni ìṣẹ̀lẹ̀ tí èsì ìṣẹ̀lẹ̀ tó pẹ́ ni bíta ti lọ kọ́dọ̀ ẹranko kí ló ti pọ̀ ẹ wo gbogbo ọ̀rọ̀ tó ń ṣẹlá Muhammad ìpè ẹ má sọ ẹyẹ di rárá tẹlẹ ọtẹ tọwọ. ẹlẹ àbọ̀ nínú àwọn tí ló kí náà ti pọ̀ nǹkan tí ọba tí ọ tí ó sì lè ní ọ lára kí lọ ń pa á sí. pèsè bẹ́ẹ̀ ẹranko ni tí ò ní ọ lára náà ìjọba ní ọmọ ènìyàn lára mọ̀nàbí ádámà ó lẹ́tọ̀ ká lè lọ pápá àti gbogbo tí sẹ̀rí àká pé àwọn eléyìí nǹkan méje tó ń ṣe ọlọ́run bá ní ẹ pa wọ́n fìlìhẹ́lì wọlhárọ̀ ẹ wà nínú àtò àyè ara mi ni àbẹ̀wà ní ẹ̀sílẹ̀ àtò haram ìhọ́rọ̀ tọ́ níta ti lọ bíyàn báyìí tí ọba yìí ẹ̀mí ọmọlàkejì ẹ̀mí bẹ́ẹ̀ ni àwọn tó yẹ kéèyàn láàánú tíṣẹ̀rí aká àwọn rẹ̀ gẹ́gẹ́ bí àwọn ọmọ kéékèèké bí àwọn arúgbó bí àbúràfà àdìsí Anas fi Sahih Ibn Malik radiyallahu ta'ala wọ́n Ànábì sallallahu alayhi wa sallam wọ́n Ànábì ní òun lè lánìyàn láti fa ìrún ogun sọ́lá òun fẹ́ kíráka ogun. ma gbọ́tọ̀ mi kí ọmọ sọ fún ìṣọ̀lọ́ ní yín sì wá àtàjáwájú fi hà rákà yẹn yín sì sùn ní sẹ́ni wọn torí ìwọ̀n pé hẹ́ ìyá ọmọ yìí ìyá ọmọ ìsẹ́mi rẹ̀ pẹ̀lú ọmọ yìí ọ̀yọ́ kó ti dọ́mọ yìí lóhùn àlejò sí ni ẹ wọ àánú alayhi salatu wa salam ẹ wo ìgbà tí al ibn habi pàtórí anabi anabi tó kí sí hasan ó gbé hasan lọ́wọ́ anabi wa ń kí tẹ̀ wọ́n ní inna li asharata nínú ilẹ̀ àwùlà mo lo ọmọ mẹ́wàá bẹ́ẹ̀ lé ní mo ní èmi èkí sì gàgà ara yìí pálapàla sanabi ni a sọ kí ni mo fẹ́ ṣe fún ọ ìbọn náà lọ yọ àánú kò lẹ́nu ìrìsì ẹ̀ ṣé mo ní kápá kan mo fẹ́ gbé bọ́lọ̀ ti yọ àánú kò lẹ́nu onímọ̀ mo là kẹ́mu eke mo là kọjú àgbàlagbà ìbára lomi lórí rìn bóyá kìíní kan má ní àgbàlagbà ní ẹjẹ ká dá lóhùn àgbàlagbà kan kọlọ jù. arúgbó ọ̀lẹ obìnrin àti gbogbo àwọn ààyè àbáwọn òkèèyàn bá ti láàánú lẹ́mìí kò sí tí ò ní lè ṣe nínú àwọn àpẹẹrẹ ọlọ́kàn líle òun náà ni ẹni tí ò láàánú lẹ́mìí tí ò láàánú ọmọ ènìyàn àwòrán rẹ̀ wá pọ̀ bẹ́ẹ̀ àwòrán rẹ̀ pọ̀ bẹ́ẹ̀ tí wá ní fàǹtọ́kà fi yè àwọn ìsìn fàǹtọ́kà fi lè. ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ náà ni a ti mẹ́nu báyìí tá ti rí ìṣesí téèyàn ń ṣe le a jẹ́ pé ìmọ̀ ṣe nǹkan yẹn nínú àwọn àsìbáàbò rẹ̀ ni nínú ẹ̀ òun ni kẹ́tọ́rọ́ tó dùnú ẹsẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹsẹ̀ òjíṣẹ́ ńlá Muhammad ìdá àtọ́ a nókìtà fi kọ́lbìhì nọ́kítàtò àtàwùdà nọ́kítàtò sàwùdà إن العبد إذا أذنب أو إذا أخطأ نكتت في قلبه نكتة سوداء bí ẹrú bá ṣàṣìṣe kan àṣìṣe tó ṣe òun ìwà ìṣẹ́ tó wù yẹn ó ti kan ink ink dúdú ó ti kan sọ́kàn rẹ̀ ọkàn tó yẹ kó mọ́ ọkàn tó yẹ kó ní ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ òun ìdọ̀tí ọkàn ni ìdọ̀tí yẹn ti sè sínú ẹnu àdàbí ní fa ìdá nàzà wọ́n tẹ̀rẹ̀fà wọ́táp sókèlà kọlùbòhò ṣùgbọ́n tó báyìí tí ó bá tọ́ ìjáwọ́ pé a ah, kí lòun dánwò yìí tó kábàámà lórí ẹ̀ tọ́tọ́rọ àforíjì wọ́n sì wọ́n kọ́ wọ́n hà kìíní yẹn kó padà lọ́kàn rẹ̀ gbélé yóò kó yé wa àwọn àmì ní ha kó kí ni ha kó bó o náà sẹ́ ha kó ṣùgbọ́n àwọn nǹkan yìí gbogbo mi ní òdodo máa ń mọ̀ wípé a ah, kò sí ẹrú ẹlẹ́ṣẹ̀ ẹrú ẹlẹ́ṣẹ̀ tí ó kì í mọ̀ wípé tó ń bá túbá kò bí ẹ̀ṣẹ̀ tó bá túbá òdodo òun ó rí sùúrù fílì kan ìsásù kan wà nínú ẹ̀mí rẹ̀ tí ó mọ̀ pé ọkàn alhamdulillah ó ti mọ́ padà. Mùsùlùmá Muhammad alayhi salatu wa salam ọwọ́ nírú ẹrú yìí tó bá wa tún kọ́ntínú tí ò tún bá ẹsẹ̀ míì yóò tún ṣe kí ni yóò tún kàmá sí i dúdúdúdúdúdúdú yóò máa kàmá sí i ó tún wọ́ ẹsẹ̀ míì yóò tún kàmá sí i ó tún wọ́ ẹsẹ̀ míì yóò tún káyín kìí sí i tààlùwà kọlbà tó fi jẹ́ pé dúdú yóò fi wá sakuléètì gbogbo ọkàn ọkàn rẹ̀ ọkàn ló fi jẹ́. aláàkóló obìnrin máa káàánú yẹtì ẹ lọ́ mọ̀ o ó ti dé pẹ̀ta ọkàn wọn iṣẹ́ wọn tí wọ́n ṣe iṣẹ́ bùn náà ní ń tọ́ka wọn fi dé pẹ̀ta àdùnnú ẹ̀ṣẹ̀ ó sì jẹ́ pé ẹ̀ṣẹ̀ máa ń gba ìkẹ́ ara wọn yẹn èso rẹ̀ ni pé ìbà ọkàn jẹ́ ni ló fi jẹ́ pé ẹ̀ lè rí ẹnìkan kó jẹ́ pé àkọ́kọ́ tí ọkọ̀ọ̀kọ́ bẹ̀rẹ̀ sí wùwà ọ̀daràn ìjọ alákọ̀ọ́kọ́ náà lọ́kàn di ọ̀daràn ńláńlá lójijì kọ́dọ̀ lè jẹ́ pé ìjọ tó kọ́kọ́ bẹ̀rẹ̀ àyà rẹ̀ já pé hey kí ló ń wá ṣe yìí ṣùgbọ́n pàtó wáyé pé ẹni ah, máa dùn yóò tún ṣe mí yóò tún ṣe mí yóò tún ṣe mí bí bá ṣe wá ń ṣe wá ń ṣe wọn ọ̀gbà eléyìí ò tún ṣe mọ́ taptap lòún ta tẹ́lẹ̀ òun tún fẹ́ di yahoo yahoo tó bá tún wọ̀ pé ah, yahoo yahoo yìí gan òun kò tún ṣe owó tún ní yahoo plus ẹ̀hẹ́n nípa tó tún kànú wẹ́rẹ́ ṣe ń yọ máa wá dí pẹ̀ta ọkàn rẹ̀ sí kò sí ẹnìkan tí wọ́n bí lóòjọ́ àbí tó dàgbà níjọ́ kan àbí àti kó jẹ́ pé ìròrí yẹn ìwà bí tó padà gbajúmọ̀ tó padà ń ṣe àyà níní ayakila kidnapper àti gbogbo àwọn iṣẹ́ ẹ̀bú náà ni ìkàn yẹn ń dípẹ̀tà sínú ọkàn rẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ kó tó di pé ọkàn yẹn dípẹ̀tà yányá kó tó di balùwọ́ nàlá kòló bìyìn máa kànú yẹ fìbò. kátàrà tó dùnú nínú àwọn tí kó báyà sí sọ̀nà di ọlọ́kàn nìyí. nínú ẹ̀ òun náà ní kátàrà tó àlùkàlà. والمزاح ẹni tó fẹ́ràn ọ̀rọ̀ aróyé wúrúwúrúwúrúwúrúwúrú yá ń jiyàn báyàn jà ọbáyàn rojọ́ kọ́sà má jẹ́ kí ẹ̀ ní rí pẹ̀lú sinmi nígbà kan bẹ́ẹ̀ bá rí pé àsìkò sinmi yóò tó dá fìtínà kan lẹ̀ ẹjọ́ òun àwọn olùmọ̀ kọ́dà tó fi débi agbami ìmọ̀ ọ̀kan náà àwọn olùmọ̀ ẹ̀yìn. wọ́n ní àwọn péjọ lọ́dọ̀ ọ̀kan nínú àwọn ẹni àná níjà àti ṣòro yìí àwọn wọn discuss masai ọ̀rọ̀ ẹsẹ̀ ni o masala ìdílóbadé ẹni gàgànà rárá kìláàbù wà lórí ẹ ẹ jẹ kan ẹjọ́ ẹjọ́ ó ní afáyíká lé wọn ẹ dìde ọkàn yìí di ọkàn ẹ̀yin lẹ́mọ yòókù wallahu waliyu at-tawfiq àmọ́ tó bá ti di pé ẹja jáde ẹja jọ náà tán ẹja jọ ṣe gbogbo àwọn wáyé nínú àwọn ìṣesí ọ̀sùwọ̀sọ̀rọ̀kọlù ìyẹn bá mọ tọ́kàn lórí ọ̀rọ̀ nínú ìgbésí ayé ẹ̀ yóò jìnnà sí àwọn nǹkan ẹjọ́ àròyé orí tó gbogbo nǹkan yìí kò ní mú ìṣòro wá wàhálà náà ni ọmọ àmú wa nítorí ní ti pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nù lábala ẹ̀sìn kátó wá sọ ẹni tó fẹ́ràn òye lórí nǹkan tí ò ní túmọ̀ lórí ọ̀rọ̀ ayé kódà lórí ọ̀rọ̀ ẹlòmíì lórí ọ̀rọ̀ bọ́ọ̀lù àmà nàí pamọ́lé ni ẹ̀rí nàwa pamọ́lé tí kìíní kan bẹ ẹni tí àbíkí ọba sí kìíní mọ́ jìgáńdò tí jìgáńdò bá bẹ tó ẹgbẹ́ àbíkí náà wàhálà ẹ̀kọ́ tó bẹ́ẹ̀ ẹ̀wọ̀n ẹ̀gbìnrin ẹ̀sẹ̀ kí làwọn lèyìn bá kiri wọ́n wá múra òun jẹ́rìí kíní gan kíní gan ẹ̀wà wo ń tàbí rojọ́ tàbí ṣe ẹ̀fẹ́ kọ́ra ń jọ́ mi wọ́n lè wọ́n lè já sí pé wọ́n nara wọn ń ṣe wọn a máa pọ̀ yín lórí pa ni òun ni ẹnìkan kan fọ́ra wọn lédi bọ́ọ̀lù náà wò a máa tẹ́yìn lè ṣe lónìí gbogbo wọ́ọ̀lù yìí kò sì ó bá dáwọn èèyàn tán jòkó wẹ́rẹ́wẹ́rẹ́ tán sọ̀rọ̀ jẹ́jẹ́ wọn àti tàn án dákẹ́ bẹ́ẹ̀ lómi ìrántí ọlọ́run tó bá débẹ̀ báyìí ẹ̀wọ́ kàlẹ́ ẹ̀yìn máa dé lọ ẹ̀ẹ́dẹ̀ẹ́dẹ́ kìíní kan ó bí wórówóró kan yóò sáfẹ́ gèjì àwọn èèyàn tó bá ti rírú èèyàn báyìí àpẹẹrẹ ọlọ́kàn líle ni kathratul kalam ọwọ́ nínú ọ̀rọ̀ jíṣẹ́ ńlá Muhammad kama fi jami'i Tirmidhi hasan ànábìíní la tuktiru bilkalami bi ghairi dhikrillah ẹ má pọ̀ lọ́rọ̀ yàtọ̀ sí pé ẹrántí ọlọ́run ìrántí ọlọ́run nìyẹn máa ń pọ̀ ẹ máa pọ̀ ní ìrántí ọlọ́run òun ò ní límìtì àmọ́rọ̀ ẹjọ́ ìjiyàn wórówóró wà gbogbo eré ẹ̀ bí wọ́n lọ́bẹ̀rẹ̀ kíní kan ó gbọ́ kíní àwọn alá ni wọ́n gbogbo eré àyè gbogbo eré àwọn olùwòrò yìí náà yóò sáré kíní yóò ní irọ́ ni ilé ẹ bá kọ́fà kíní gbogbo constituency àwọn alá ní kọ́dà gbogbo àwọn bọ́ìsì wa kíní kan kọ́fà àbẹ̀gẹ́ kíní kan kíní ń wú wòròwòrò ní ti wọ́n mọ wá fà á wọ́n mọ jiyàn wọ́n mọ rojọ́ ẹ bá ní kẹ́lò mi ò sọ̀rọ̀ yóò tó bá múra sí analysis ìlú ọ̀rọ̀ òṣèlú báyìí ẹ àwọn ọdẹ wọ́n kàdé gíní gíní wọ́n kà gbowó láwọ̀ rẹ̀ ní pẹ́lú òun òkú àwọn wọ́n rántí ní 1972 níjọ́ tó tẹ́lẹ̀ lórí 1974 yóò mọ̀ wá kó ti déèdì wọ́lọ́n wọ́lọ́n ọyá wa kaṣú láti fàájì àtọ́n ká lórí mi kàdé oríṣiríṣi bẹ́ẹ̀ wúrowúro yìí àpẹẹrẹ ìfakọ́kànmí lè ọ̀rọ̀ sí bó bá gbọ́ kíní kẹwàá ẹ̀rọ ẹ̀wọ̀ ẹ̀wọ̀ àti mọ́sálásí ẹ̀rọ ẹ̀fàyẹ́ ti ẹ̀yìn ọmọ tí ń lọ kíní kẹwàá òní etí rẹ̀ ti dí ó ti fọ́ ojú yẹn ò rí. lẹ́fẹ̀ aláwàdà gbogbo àwọn aláwàdà láyé gbogbo aláwàdà láyé tó sàmẹ́mọ́ gbogbo nǹkan bí ẹ̀rín kọ́fà àwọn èèyàn lẹ́yìn wọ́n prank wọ́n ṣe gbogbo wọn láyé kò sí ọkàn rírọ̀ kò sí ọkàn mímọ́ pẹ̀lú wọn torí pé nǹkan yìí ìjẹ́kọ̀kan lè kẹsàtù àbáhà ẹ̀rín rẹ̀ gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ọ̀rọ̀ rẹ̀ gẹ̀dẹ̀ gbogbo àwọn nǹkan wọ̀nyí ìfà ọkàn ọmọ ènìyàn ó lè bẹ́ẹ̀ wá ní kẹfẹ́rọ́tù al-akil alladhi yuntiju mal al-butul kìí fẹ́ kí àlàfo kọ́sà máa fi dìgà nínú kún rẹ̀ fi dìgà fún ni bàjẹ́ lè tán òun fi hàn ọ́ yìí à yìí ló pọ̀ jù. ìdààmú ọkàn kì í jẹ́ kí ọkàn ó ṣe kíni o kò jẹ́ ọkàn tí ó yé yóò rí tu qaswatal qalb. العلامة allamah Ibn عليه رحمة الله. rahmatullah nínú àwọn kan tó sọ òun lélẹ̀ òun nǹkan mẹ́rin fífa ọkàn yẹn lé oúnjẹ jíjẹ àjẹjù kíkùn máa ń ràn bàbàbà tó bá gúnfẹ̀ báyìí nìkan ibi rẹ̀ máa fa ní ìdí òun náà lọ jẹ kan náà ìgúnfẹ̀ ó tún fẹ́ jẹ́ kí atẹ́gùn yóò tún jí padà yóò tún wá nǹkan mi sí ògbúrú ẹni báyìí kéé nítorí pé èèyàn ní ààbò oníkìní kan fọmọ wá fìlì ẹ̀ torí pé ikùn fífìlì ẹwọ̀rọ̀ anabi sàtẹ́là ó ní máa mẹ́lẹ́ ní ádámà wìá aṣọ́rọ́ nínú kò sí ibi téèyàn fìlì jù tó jù kùn yìí lọ tó kíyàrá máa rìlíìfù ara nínú nǹkan jíjẹ ìjẹ́ kí ọkàn yẹn jẹ́ ọkàn tí yíyé bẹ́ẹ̀ náà ni kẹfẹ́rọ́tù ànáwó ẹ̀tọ́ bá fẹ́ràn òun ó sàn sùn bọ̀ sí i ẹ̀tọ́ bá máa ti ń ṣe ó ti bá ṣe tẹ́ta rẹ̀ abẹ́ àìlera. أسأل الله العفو والمعافاة في الدنيا والآخرة هي ما سون لقو لقو kékin ní gàgbé yẹn wọ́n sá máa fẹ́ sùn náà máa ní kíní gàgbé ó bọ̀dẹ̀ fẹ́ jí ní à òun kà fẹ́ràn òun ni tó bá tún jí sáré rẹ̀ àti kó ẹlòmíì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ní òun ò ní pọ́blẹ́mù tó ń òun kàtà àdìrò pọ̀ àníyàn ni ó máa ti fà níyàn lẹ̀ báyìí ńlọ náà màdà bóòlù ó ṣe ṣe ó ní òun kàtà àdìrò pọ̀ ń fẹ́ sùn òun sùn náà ìyẹn tí màá jọ pé àníyàn ó láníyàn ni o ó dàbọ̀ wọn máa drive by wọn máa tẹ̀lé jẹ́ àǹsùn díẹ̀ wọ́n paaki wọ́n sùn lọ náà ah ó jẹ́ pé ńgbà míì mọ̀ pé fóun jẹ́ ayé abúrún rí àmọ́ síbẹ̀síbẹ̀ irú ẹni bẹ́ẹ̀ tó bá fi lọ tẹ́ra á lẹ̀ débi pé èèyàn fẹ́ràn òun ìjẹ́ kí ọkàn ó jí pẹ̀ta kì í jẹ́ kí ọkàn nínú ẹ̀ òun náà ní tóòlù al-amal ẹni tí wọ́n máa rò wípé à ọ̀rọ̀ náà ẹ̀ ṣe ògbékun dìde àdúgbò rẹ nìkan máa sọ pé ìwọ náà ni kọ́ máa yìn ín. Kama máa kì í ìpè à ó nìkan ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ayé rẹ ni ayé adùn ọ̀sẹ̀ bẹ̀rẹ̀ ni ọ̀sẹ̀ tẹ bí sí ni ó gùn lẹ́nu ó pẹ́ láyé ó gbádùn ó lóko yìí pẹ́ ó ṣe kìíní nu rẹ wá dún ara rẹ ó ṣe tó máa gbọ́ pé kìíní kan báyìí ẹ̀yà rẹ ó jà ní pé adákùnmọ́sọ̀ lọ́kùnrin sọ yín àyè tó lò lẹ́mẹ̀lì èyí tó ṣe pé òun lọ pa àwọn alòlùkìtà òun lọ pa àwọn ẹgbàtọ́lọ́ ọba tí ń wọ́n fi alámiyáni lilladhina amanu an takhsha qulubuhum li dhikrillahi wa ma nazala minal haqq wa la yakunu kalladhina utul kitaba min qabl fatala alayhimul amadu faqasat qulubuhum wa kathirun minhum fasiqun. ìtukùbà wọn tulul amad fatala alayhimul amad. kọ́má rò pé àwọn máa lò ó pẹ́ lọ ni ẹ wo àwọn ẹni ayé ẹni ayé tẹ́ bá sọ pé kínní kan fúlà gánú kínní kan kó wáyé àyà rẹ̀ ọjà ní pé káà ìyá jóun náà ni ọgbọ́n máa ti kàn wọ́n níbi wàá lọ́wọ́n jà sí kínní gbogbo nǹkan yìí inú nǹkan tí fa kí ọkàn yẹn kó lé àwọn sábàbí rẹ̀ òun náà ní kéèyàn jẹ́ ẹni tí ò fẹ́ gbọ́ nǹkan báyìí tí a ọmọ wa fẹ̀mí sí wípé wọ́n máa bẹ̀ lọ́gbére adúgbò yóò máa dùn lọ́gbére orí bẹ́ẹ̀ orí bẹ́ẹ̀ kí n má máa ronú nípa àwọn tọ́lọ́wọ́ bá ti dánwò pẹ̀lú irú àwọn kan báyìí. pàápàá jùlọ ìmọ̀ràn ti kú nàbí sàṣẹ́lẹ̀ onítàtàkárú hádìmá làzà ẹ máa rántí ìtí wọlé adùn ẹ máa rántí ìtí wọlé adùn hádìmá làzà. Kita akan pada si àfi tọ́jú ẹ̀mí ẹ̀rọ ìjọba àsìkò àwọn náà wò là á fi tọ́jú ẹ̀mí ìlàjì àwọn kan wò là á fi wo ẹ̀mí sàn sí ẹ̀mí ti fi jẹ́ ẹ̀mí ọkàn dáadáa ọkàn tí ó jẹ́ kọ́lùbùn sẹ́lẹ̀ wà kọ́lùbùn hayé ọkàn rí ọkàn tí yé ọkàn tí bẹ̀rù ọlọ́wọ̀n ọba ọ̀rọ̀ ọlọ́wọ̀n ọba ń wọnú ẹ̀ nínú ẹ̀ òun náà ni tilawatul Qur'an bitadabbur kí ẹ máa kàlù Qur'an kí ẹ máa ronú sí i lára ẹ̀ òun náà ni kí ẹ máa gbọ́ kíkà rẹ̀ àti gbígbọ́ ẹ̀ pẹ̀lú ìrònú sí Allahu nazzala ahsana al-hadithi kitaba màtáníyà tẹ̀ṣàìrù منه قلوب الذين يخشون ربهم ثم تلين جلودهم وقلوبهم إلى ذكر الله أولا سيرون يا القرآن الله نزل أحسن الحديث أولا أصوى القرآن كالب أرطو الداجب mà jọra wọn àyà yìí ó rí pé ó ajá yìí àtàṣàbù eléyìí òun náà ni àtàṣàbù aláàm tó jọra wọn nínú Al-Qur'an tó bá rí àyà yìí ó sì lúrú ẹ àfi tó jọ àfi tẹ́lẹ̀ yìí pépè sí náà lélẹ́yìn náà ń sí nínú Al-Qur'an ó rà àyà míì ẹ máa rí sóra míì yóò tún jọ sóra yìí gbogbo ẹni tó bá wá jẹ́ ni rí ẹ̀rí ara wọn kó jọ ẹ̀mí wọn gbọ́n títì yìí. tẹ́mọ̀ rí àpẹẹrẹ ìbẹ̀rù ọlọ́run kọ́dà nínú àwọ̀ wọn nínú àwọn oríkèéríkèé ara wọn tó bá wá rí bẹ́ẹ̀ ìpáyà ọlọ́run ìbẹ̀rù ọlọ́run òun ní ọkàn wọn mà sẹ́rí sí. tí ń ran mùmí ní lọ́wọ́ kọ́dà kẹfìrí ṣe báyà alukur'an làwọn kò fáàrù míì ká kí wọ́n sì dára dúró nínú àyà mi wàláhì wọ́n sì di mùsùlùmí ẹlòmíràn ni mo fẹ́ wo ìwé wọn ẹ wò wọn tí wọ́n ti gífù tẹsímọ́nì pípẹ́ ọ̀tọ̀ ní tóun bá débi alukur'ani wọ́n bẹ̀ ń wọ́n mà kọ́lọ́kọ́lọ́ lòun pé kóun lọ fi orí alukur'ani náà gbára wọn báwọn mùsùlùmí ti ń fi àwọn àwọn nasara ti yẹ̀yẹ́ pé ìwé tẹ̀ ń ká ìrírí ní kọlu àwọn wọ́n ní kó ń lọ sọ di wọ́n bẹ lómi iṣẹ́ ọgbọ̀n ọdún ogún ọdún ọdún mẹ́wàá bí bẹ́ẹ̀ lọ pé kọ́ lọ kọ́ ìmọ̀ arábìkì yìí ó sì mọ̀ lọ́lọ́pọ̀ lọ wọ́n ti rè é wọ́n ti tírẹ́nì rẹ̀ yóò wá máa dún bí àpàdé ìdè yóò wá bí alukurani láti fẹ́ wádìí ọ̀nà tí ó fi fi ọ̀rọ̀ alukurani tura wọn kó fi bẹ́rí wọn bára wọn yóò kàn débi àyà kan yóò ní aaa. Ah, eléyìí ò kò ṣe é ọ̀rọ̀ yìí òun yọkà lẹ́ẹ̀kín ní àkàtúnkà àkàtúnkà kullama yakra al-Qur'an kullama yazid. ó ti jẹ́wọ́ tí wọ́n ti jẹ́wọ́ tí wọ́n ti di èèyàn kàkà nínú àwọn tó bẹ̀ wọ́n tẹ́ àfowó rẹ̀ gẹ̀dẹ̀ tí wọ́n gbélé pé tó bá ti rí iṣẹ́ ìṣe ìjọ jẹjẹ yóò sì dànù yóò sì da ìsìláàmù sórí ọ̀rọ̀ wọn ọba yóò wá kọ ìwé pé áà àwọn mùsùlùmí ọ̀hún tí wọ́n ọ̀rọ̀ wọn ọba ṣe fún wọn. Al-Qur'an kíkà rẹ̀ bí tadabbur ìrònú sí ìmọ̀ gbọ́ tó fi jẹ́ pé mùsùlùmí gbọ́dọ̀ gbìyànjú ó gbọ́dọ̀ gbìyànjú láti máa gbọ́rọ̀ lọ láti máa ka ọ̀rọ̀ lọ pàápàá jùlọ lójoojúmọ́ lójoojúmọ́ bí yẹn bá ti ń gbọ́ alukur'an sára bá ní àbí ń ka alukur'an tí ń gba ìnira tí ń gba òrojú nǹkan tí ń ṣe o kó rọjú kó já ẹ̀mí rẹ̀ lógun mójú ọlọ́run kó lè jọkàn tí ó là kó nínú kọ́sùwàtòhó nínú tí jẹ́kọ́ka lè tí fi di ọkàn aláyà kíkì ìnàkí. tọ́ nínú ẹ̀ òun náà ni kíyàn wá ìmọ̀ islam ẹ̀kọ́ ma'rifatullah ẹ̀rì ọ̀kan nínú àwọn olùmọ̀ Ibn al-Jawzi ó ní alqufu ala al-ilm kíyàn darogun pẹ̀lú ìmọ̀ ma'a tadhli'i nafsi bi irtiqaqiha pẹ̀lú kí kéèyàn máa jòkó ọmọ wà ní ìjòkó mímọ́ ìmọ̀ mójúkọ́ mọ̀ nípa ọlọ́run ma'rifatullah pàápàá jùlọ at-tawhid ìmọ̀ ẹ̀sìn la ilaha illallah gbogbo tó ní ṣe pẹ̀lú ròyìn olúwa àwọn iṣẹ́ tọ́lọ́run ọba ayatullah àwọn àmì olúwa tọ́lọ́run ọba dátáyé ìrònú nípa ẹ̀ agbára olúwa àṣẹ olúwa àwọn òfin Allah ìmọ̀ ronú ìmọ̀ gbogbo àwọn àyà tí ń sọ̀rọ̀ nípa àlìjánà èdè ń sọ̀rọ̀ nípa aná bọ́lá wọn bá ti bá wọn ọ̀tá ẹ̀sìn àwọn ọ̀tá nẹ́bì àwọn tí wọ́n ti lọ àwọn ìṣẹ̀lẹ̀ wọ̀nyí gbogbo ẹ̀ wàhúdà ọ̀nàmà ni wàràhmà gbogbo àwọn òròyìn alukurani wàṣífà òun lè máa fi sọ̀rọ̀ ìwòsàn ni fún ọkàn tí ń bẹ nínú báyà alukurani kì í sin kàkékeré inú màá wá gbìyànjú tó kù àti máa ń ka alukurani kọ́ máa kà á bí tẹ́dàbọ̀ ọ̀rọ̀ àwọn sálàfù bẹ̀rẹ̀ gẹ́dẹ́ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ abdullahi ibn mas'ud ipe ẹ má yìí gàdá kan jẹ́ kékeré gàdá kan ní oṣù ìbàdàn nìyẹn ẹ̀fà balẹ̀ ẹ̀dúó àwọn àyà tọ́lọ́wọ́ bá ti sọ̀rọ̀ náà tó sọ̀rọ̀ àlìjánà tó sọ̀rọ̀ ìròyìn àwọn ẹni rí tó sọ̀rọ̀ ìròyìn àwọn ẹni bí ẹwà sọ́kò nínú àwọn ẹni Al-Qur'an kìsìnkìn rí tọ́yẹ tí mùsùlùmí ó mójútó ó sì gbìyànjú yawmiyan kìyàn ní hizb ó ní òdiwọ̀n kan tí ó máa kà gbogbo wa ṣe jẹ́ kájára wa lógun ká jẹ̀mí wa lógun ká jẹ́ kíkí ka al kọ́kọ́ níbi iṣẹ́ ayé wa bí tadabbur pẹ̀lú ẹni tí wọ́n máa ronú sí eléyìí olùmíwá ni ẹni tí ọba máa túmọ̀ rẹ̀ ńkọ́ kódà nígbà míì kò sí bó ti lè jẹ́ kó o bá ń ka Al-Qur'an èèyàn máa ń mọ̀ pé áyà yìí ń sọ̀rọ̀ nípa àlìjánnà ni áyà yìí ń sọ̀rọ̀ nípa aná ni afẹ́ni tó ṣe pé á ọ̀nà bẹ́ẹ̀ ni ẹkún sọ́sún nínú àwọn àpẹẹrẹ ẹni tí ìbẹ̀rù ọlọ́wọ̀n bá bẹ̀lẹ̀ mi ẹ̀ àpẹẹrẹ ọkàn ni amẹ́tọ́jú rẹ̀ le kò wí bó débi tààrí gan yọ sojú wá wá ibà ìná ìbẹ̀rù ọlọ́wọ̀n ẹlòmíràn ni òun ò sókún rí ó ti lọ gbọ̀n ọdún láyé ó ti lọ ogójì ọdún Gbogbo àwọn èèyàn ti máa ń sunkún náà wọ́n máa wọ́n yẹ mọ́tí máa tẹ̀ pa wọ́n lẹ́kún gan. Yóò tún èrè nípa yín lẹ́kún. Ó bá sì débi tí ọkàn ti ń gbà wí báyìí, yóò dájú wá wí. Ẹ yín kó ẹ̀yà dákọ̀ ẹ̀ṣẹ̀ gbé mi ọ̀gbọ̀n sílẹ̀. Òun ti pàṣẹ lọ́nu yín kí lọ́wọ́ ṣe yín tó wá ṣe ń kọ́ inú àwọn nǹkan tí fa ọkàn yàn rọ̀ ni nínú ẹ̀ òun náà ni kéèyàn máa jòkó majalisu azikir ní ká ti ń gbọ́rọ̀ ọlọ́run nínú àwọn àtibáà ọ̀kan nínú àwọn sàbí ànábì Abu Rib'i Hanzala ibn Rubayyi al-Usaidi radiyallahu ta'ala anhu ahdu kutabi nabi sallallahu kọ́dọ̀ wà náà wọ́n ti kọ́ alukurani kalẹ̀ fún nabi hanzola ah orúkọ markazu wa markazu hanzola alislami hanzola ọ̀rọ̀ kan hanzola lónìí hanzola hanzola yìí sábẹ́ àgbáni òun ni abubakar pàdé ẹnjọ kan abubakar ni kayfa anta ya hanzola ìrẹ hanzola. bóò ní ṣe dáadáa ni tí ò sí ọ̀nà gbogbo lé ń kọ́ bípa kéèyàn bá kíyàn lọ́ba ní náfàkọ́ hanzọ́là hanzọ́là ti di mọ̀nàfíkì o ah ọba kẹni subhanallah mada taqul ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu yìí ọ̀rọ̀ wo ló ń sọ jáde lẹ́nu mọ̀nàfíkì bò ó lóun tó ń sọ oníṣàwọn bá wà lọ́dọ̀ anábì àlàyé àwọn wà lọ́dọ̀ ànábì yọ sọ̀rọ̀ ọ̀nà yọ sọ̀rọ̀ àlìjánná tí wọ́n rẹ̀ gbà táwọn rí iná báyìí pé hé iná ní kẹ̀ yìí ànábì bá bá sọ̀rọ̀ ọlọ́run tọ́ra àwọn alẹ́jẹ́ àlìjánná wọn pé hé àlìjánná ìkẹ́ ọlọ́run rẹ̀ bó ló ti jẹ́ pé ìjọ akọ́ ọ̀tún làwọn wà wọ̀ ní síbi ìjọ akọ́ sí yóò dàbí gbà táwọn rí báyìí ń àwòládà wọlé àzìwàjà gbọ̀gbọ̀ yáàt àmọ́ tá a bá tẹ́lí lọlé tara àwọn ọmọ tara àwọn ìyàwó wa sápàdé wa lójú ọ̀nà ẹni àwọn ọmọ pàdé wa tàtẹ̀rí wẹ̀dìwẹ̀dì tààkì ó ní a sì gbàgbé pé àwa náà la jókòó níwájú ànábì tí ọkàn ń wárìrì táwọn náà kọ́ ni sọ pé ọkàn ṣe ọ̀nà lájọ́ wá diré wo ni my baby ẹ̀ kí ẹ̀ ń gbogbo ẹ̀ kúlẹ̀rù bá wọn tí èsì wà mànáfi kíni Abubakar ni kúlù nẹ́ẹ̀dẹ́l kọ́ hádá gbogbo aná ilé ìmọ̀ ń dà láàmú àgbẹ̀dẹ́ mànáfi àwa ti màdé ilé ìtúdi ilé ìtòsọ yìí kò sẹ́ni tí òun náà kó sí o olùbá ni fàǹtàlákòtò ànáwà Abubakar ìlànà ọ̀yá yálọ̀ kọ́ńfàmù ọ̀rọ̀ lọ́dọ̀ ànábì ó sọ yín tí òun bá wà ní màjálẹ̀ zékè ẹ̀mí àwọn ọ̀gá ẹwọ tí ń pè ní mọ̀nàbìgì o ọ̀tẹ́lọ́wọ̀n ẹ̀rú tó bá wípé àwọn òsí ní hálù kan náà alẹ́lẹ̀ tìmọ́rọ́r kọ́kọ́ tíní bàtọ́ dọ́dọ́ anábì anábì ọ̀sálámà nínú anábì ń ṣe ọlọ́wọ̀n láwáyé kí ló ṣẹlẹ̀ andọ́là náà lọ́kọ́ sọ̀rọ̀ ó ní náà fakọ́ handọ́lá asọ́là àti jimọ̀ anábì kí ni ń ṣe ọlọ́wọ̀n anábì ní ah kéfàdà lọ́mọdé àtà ìwọ́lóhùn lọ́rọ̀ yìí ó ní bẹ́ẹ̀ ni ọba tuntun ọ̀rọ̀ wí ó ní ìlà sàmáàna lẹ́yìn náà yàrá ìkẹyà tá a bá wà níwájú rẹ ẹ̀rọ sọ lọ. tùdàkírúnà àlìjẹ́nà táwọn náà ọ̀sọ̀rọ̀ àlìjẹ́nà ọ̀sọ̀rọ̀ náà ọkàn wọn ga ó ní ó dàbí àfẹ́kọ̀ àrí báyìí ṣùgbọ́n tá a bá wá délé tán ó di pé kí ni ẹni tí ó kì í fi ọkọ̀ ọjọ́ rẹ̀ ah alfa bó ní wòròwòrò zúbẹ́ lórí òkú sọ̀rọ̀ mi ọ̀gá ah, wọ́kọ̀lọ́kàn rẹ̀ gbọ́n wìrìwìrì nísìnyí àwọn òṣìṣẹ́ àwọn ọkọ̀ mà nábì adama ṣeré ni nábì ní lọ́wọ́tẹ̀dùnmú alàlhálì lẹ́sì tẹ̀kùnú náà fi hà máì ọkàmà ọ̀d nábì tí wọ́n ṣe pé ẹ̀ ń kọ́ntínú lórí ipò tẹ́ ẹ wà nígbà tẹ́ wà wájú mi làsọ́ fàhásìkùmù màláìkàtú ala firashikum ala firashikum wa turqikum tó bá ṣe pé ẹ kọ̀ntínú ṣe sí ẹ ń bá lọ bẹ́ẹ̀ ni à ọ̀dà ẹ̀ ní máa màláìkà padà máa bà yín lọ́wọ́ lórí ibùsùn yín àti ojú ọ̀nà tẹ̀ ń rìn lọ. walakin sa'atu wa sa'a ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ènìyàn ẹ̀mí yín bá wá rírì ẹ̀sùn nídìí kí ọ̀mí yìí kó tún ṣe kí ni o ẹ̀sùn ṣe ìbàjì níwọ̀nba níwọ̀nba tí ò ní kó bá ẹ̀mí so ẹ̀mí yìí ọkàn yìí wá ní èèyàn gbọ́dọ̀ wá jẹ́ ọmọ lọ yéé ó wá gbàgbéra gẹ́gẹ́ bá ti sọ yóò padà dé ọ́fúlá èèyàn gbọ́dọ̀ máa ṣe mọ̀ àhàdá fùhù èèyàn gbọ́dọ̀ máa ṣẹ́kì ọkàn yìí ọ̀kan náà àwọn olùmọ̀ Al-Hasan ó ní hadithu al-qulub fa innaha sari'u dufu ó ní ẹ má fọkàn lẹ̀ ẹ máa rí níhùn rẹ̀ ẹ máa jẹ́ má jìnà káwọn àjòkó rí má jìnà káwọn tí sọ ọkàn di mímá má jẹ́ kọ́kàn gbàgbéra torí pé ọkàn ó yára kọ́ yọ kọ́ lọ ọkàn yìí fẹ́ dọ̀tí ọkàn náà olùmọ̀ àsìkò tuntun aláàlámà tó nà ọkọ̀ aw yasdawu alqalbu bi shay'in nǹkan méjì kan bẹ ìdógun ọkàn ìjẹ kọkàn ọ̀rọ̀ ó ní azamu wàlúwàfúlà ìwà ẹ̀ṣẹ̀ àti ìgbàgbéra ẹlẹ́ṣẹ̀ ẹbà ìsọlẹ kan àti kó gbàgbé kí àti ẹmọọmọ tó ṣe láyé gbogbo tiẹ̀ kò tiẹ̀ ṣẹkẹ ààrẹ tí kankan ń lò lọ ọmọ gbogbo òun jí ọjọ́ ayé ń lọ ọjọ́ eré ń sún àsìkò ń lọ kí ló kàn kí lòun ṣe gan kí lòun tiẹ̀ fẹ́ kí lòun tiẹ̀ pèsè síwájú ọlọ́run kò tiẹ̀ ti ń tọ́kàn kò tiẹ̀ láka ìtẹ̀ ò tiẹ̀ lọ́bẹ̀ alghafla àwọn kan yìí jẹ́ kọ́kàn odógun ni ó ní wàyò rí bòwò kàn wá jẹ́ kí ṣọ́pọ̀ gbogbo yìí ṣọ́pọ̀ máa tó kílínì ṣe ìhà nǹkan méjì náà ni àzíkírú wàlé tẹ̀rẹ̀fà ìrántí ọlọ́run àti kíyàn máa pọ̀ ní sèfà ẹni tí bá pọ̀ ní sèfà tí ó sì rántí ọlọ́run èyí tó jẹ́ tẹnu èyí tó jẹ́ tìjòkó èyí tó jẹ́ tàlùkọ̀rọ̀ àìn èyí tó jẹ́ èyí tó jẹ́ gbogbo àwọn nǹkan yìí nínú àwọn nǹkan tí wọ́wọ́ kan sàn kúrò níbi ọ̀kan líle bẹ́ẹ̀ náà ni kíyàn máa lọ àwọn ààyè gẹ́gẹ́ bí kíyàn máa lọ síbi sàárè kíyàn máa lọ hospital visitation bẹ́ẹ̀ náà ni àwọn ziyaratu asùjánà tí yẹn máa lọ bẹ àwọn ẹlẹ́wọ̀n wò ah! tí yẹn bá jẹ́ èèyàn rí èèyàn gidi tí ọmọ èèyàn bẹ lára ẹ̀ tó bá dé prison yọ mọ̀ pé ah! ẹwọ bọ́mì nìyẹn ti dà ìṣẹ́lú tó rí ẹlòmíì kò lè dágbó ti rí wọ́n gan wọ́n gan kí ló sùn lé bẹ́ẹ̀ àwọn èèyàn wá ń rẹ́gẹ́dẹ́ tí wọ́n mọ́wọ́ mọ́ ẹsẹ̀ àwọn míì bẹ àkóbá àwọn míì bẹ ó sì lè jẹ́ wá ẹsẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí bí èèyàn náà ta ni wọ́n gbogbo àwọn àyè wọ̀nyí èèyàn bá ń bẹ̀ wọ́n wò ìbí aláàárẹ̀ wò hospital visitation àbí kí lọ bẹ̀ aláàárẹ̀ wò gbogbo àwọn kan yìí ká wá ní kí máa lọ bẹ̀ ìtẹ́ wò ànábìdí zuuru kòbó ẹ máa lọ bẹ̀ sáré wò fa innaha tudhakirukumul akhirah yóò jẹ́ kọ́ ọmọ pébi kan bẹ̀ tí wọ́n náà ń bọ̀ àbọ̀ ń bọ̀ tọ́jà bọ̀ kò sí bó ti lè jẹ́ àfikún tó bá ti tó bá ti ya àgbákò tó ń sáré jẹ̀yàn lóko kó lọ kàn ní òsè ní bẹ̀rù bóòlù òsè ní gbọ̀n bóòlù òsè ní mọ̀wá rẹ̀ láyé bóòlù òsè ní máyé fúfú yẹ bóòlù òsè ní dùmọ̀ pé ìwọ náà ta ni ọ kí ló fẹ́ máa mú yẹn ṣe mọ́tò mọ́tò mo ríra rẹ ìwọ ló tó báyìí ìwọ ló dà báyìí àbòsí ọ̀rọ̀ àbòsí ìwà àbòsí ìrìn àbòsí gbogbo nǹkan yìí yọ chẹ́kì yẹn abẹ́ olúwa nínú àwọn kan ẹ̀yà wa parí ẹ̀ torí àdúrà tàfẹ́ ṣe àdúrà ṣíṣe òjíṣẹ́ ńlá Muhammad alayhi salatu wa salam ojú oyé wa wípé mùsùlùmí ọ̀gbọ́dọ̀ fàdúrà lẹ̀ o Allahumma ya muqallibal qulub thabbit qulubana ala dinik ya mùsùlùmí. ọ̀kan náà àwọn ìyàwó ànábì ọmọ sálámà ó ní òun bẹ àwọn ànábì òun máa ń gbọ́ síta máa ń ṣàdúrà yìí kò sígbà tó wọ́n máa gbọ́ lórí ìforí kalẹ̀ nínú ọmọ sẹ́ni bẹ́ẹ̀ lóun wá bí pé má akitara kọ́ọ̀lì hàzà dùà kí ló dé àdúrà yìí tó pọ̀ jù àdúrà rẹ̀ ànábì ní bẹ́ẹ̀ torí pé tọkàn bá fi dúró kí ló kù ọkàn mi nìyẹn bá dúró lórí ẹ̀sìn lórí ìmọ̀nà tó sì kúrò níbi ìsọnù ẹ̀sìn wo ayé alukur'an rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana zaygul qalb má yẹ ìwà lọ́kàn lẹ́yìn ìgbà tó ti sàmànà wa wa hab lana min ladunka rahma innaka antal wahhab gbogbo àwọn àdúrà yìí pàápàá jùlọ tí a máa bẹ ọlọ́run ọkàn yìí kò sí sọ pé a ah, kí ẹ ń tán rẹ̀ jẹ́ kọ́ máa ní àwọn ọkàn tọ̀hún má àbọ́kàn tọ̀hún ọkàn tó lè change anytime àmọ́ mi nìyẹn máa ń mà láwọn àsìkò pé wọlé la ìlàkàmù pé ẹwọ inú àwẹ̀ ẹwọ bẹ́ẹ̀ lómi ẹwọ bọ́kàn mi nìyẹn ti ń rí ẹwọ bí wọn náà ti máa ní ṣòro láwọn alàjùwá alìmọ̀níyá àwọn àwùjọ tẹ̀ máa wà láwùjọ dáadáa bí ọkàn mi nìyẹn kéfà yàrá tẹ̀kẹ̀ẹ́ wọn náà ní fílì ẹlòmíì tó bá darí ẹ̀ ti káàpù báyìí ìṣòro ọmọ ìyá kan ló ní káì ikú wọn jáde sí gbòòrò máa ní ẹ̀rù ń bà wọn nu ó ti ọ ẹ̀mí rẹ̀ ti ó ti ẹ̀mí yẹn ti mọ́ ọkàn yẹn ti rìn ìrìn àjò mímọ́ ó ti gbádùn kíkà Al-Qur'an níjọ ọdún gaba yìí hé tí wọn lé wọn lé ẹsẹ̀ndì ti ká bu ìnìkó ohun tẹ̀ mọ́ wulẹ̀ jáde mọ́ ọ jáde ọmọ sọ náà mọ́ àhàdà tó lọ́kọ̀ọ́ ẹ̀mí máa mọ̀ bẹ́ẹ̀ náà ni bí yẹn bá lọ kó sí àwùjọ burúkú àwùjọ ẹ wo àwọn ẹ̀rí nínú àwọn etí fọkàn líle ni ọ̀dà ẹja ẹja fi mọ̀ báyìí ọ̀dà ẹja yíyan tó a ká fi parí ẹ̀ àdúrà lọ́yẹ ká fi parí ẹ̀ náà ọ̀dà á padà síbi àdúrà náà inṣàlá ọ̀dà ẹ mọ̀ wọ àwọn ọmọ ìfẹ́ fi ìfẹ́ fi àwọn àmàlùmọ́ nìyí ẹ wo sẹ̀mí táwọn ọmọ yẹn lò àwọn àtàlẹ́ àwọn yẹn nílẹ̀ haúsá tí wọ́n pọ̀ dáadáa yẹn sẹ́rí sẹ́mi àwọn ọmọ yẹn le inú òtútù inú ọyẹ́ inú òjò wọ́n máa jẹ jíjẹ wọn náà gírígírígírí wọn náà nìkan tí ń jẹun bọ̀ bá rọra kó tó ló gbé kíní sẹ́nu wọ́n ti gbóúnjẹ wájú rẹ̀ wọ́n bá ní òun wo táìmù kíní so ìsẹ̀mí líle wọ́n sì róúnjẹ yẹn náà wọ́n ṣe kí ni wọ́n dù láàrin ara wọn ni wọn kọ̀ọ̀kọ́ dànù kọ́dà ìlòmíì bíi ọwọ́ méjì ọwọ́ kan náà ni ó rí múráìdì rúrúrú márùn náà yàrá ìlú ló sì dùn wọ́n ṣe láì wọ́n ṣe lu ọlẹ́mí lè lọ́dún márùn bẹ́ẹ̀ òbí kan ò bìyà sí wọn ṣe nínú àwọn ọ̀nà tí ọkàn mi nìyẹn fi le òun náà ni kó gbé environment tó burú báyìí àánú Olúwa tẹ́sílérí kọ̀ọ̀kan tọ́lọ́ wọn kan sàánú sórí à òun náà ti lò sẹ́ni irú wọn tó bá padà dàgbà sáwùjọ ojú ti dá ẹ̀mí wọn kò gbé àwùjọ ẹbí ìdílé tí ọkàn fi rọ̀ òbí wo ló pè wọn kalẹ̀ ìtọ̀ ẹ̀bẹ̀rù ọlọ́run o ti jẹ́lẹ̀ ayé rẹ̀ o wọ́n sọ̀sọ̀ kú sọ ọmọ kò sínú ọ̀rọ̀ wọn ọmọ mi ò wí ikú inú ilé bóyá kálọ́ ti kó wá tóbi ọ̀sọ̀ pé bẹ́ẹ̀ náà sọ̀rọ̀ bolo tó bọ̀ gbọ̀kúgbọ̀ yìí kò sẹ́nìkan ìtàn bá gbọ́ wọn sọ̀rọ̀ náà dábòrò bá ó fi yóò líle líle náà ni wọ́n hara wọn lé mà wọ́n ti wá bọ́rọ̀tọ̀ kùnú. irú àwọn èèyàn báyìí lọ́pọ̀lọpọ̀ bẹ́ẹ̀ náà ni nígbà míì ẹ̀wà ń fúlàní ẹ má fi kògé ti wo fúlàní o àbí pàdé àwọn bòròró tí wọ́n gbénu gbó tó ṣe wípé bí à ń dẹran bí à ń ṣe kínní anabisa sálà gbà tí ń sọ àwọn alifadade ó pè wọ́n ní àwọn ọlọ́kàn líle anabi fi ṣe àtọ̀ láàrin àwọn tí ń da màlúù àtàwọn tí ń da ewúrẹ́ ó lọ́kàn àwọn ẹni tí wọ́n máa ń da ewúrẹ́ ọkàn wọn máa ń rọ̀ àmọ́ àwọn tí ń da màlúù àtàwọn tí ń da ràkúnmí ọlọ́kàn líle ni wọ́n wàláhì tẹ́bá tí ẹ̀ bá gbọ́rọ̀ ànábì yìí yé àsìkò kan bẹ́ẹ̀ àjọ ah, ti lọ ni fúlàní kan láwọn àsìkò kan ó wá sí hajj ó wá ó sàṣe ń ṣe hajj nígbà tí wọ́n wọ́n ń ṣe wọ́n sàn àwọn ìdánilẹ́kọ̀ọ́ fún wa ó sì gbọ́ Yorùbá jẹ́ẹ̀jẹ́ tí wọ́n ń sọ̀rọ̀ pé a wàláhì wọ́n bí pé àwọn tẹ́ bú ló ṣe ó ní a òun sọ tòótọ́ òun mọ òun ti pa àwọn bàbá olóko kan òun da kinní kan sí oko nígbà tó ṣe òun sọ tó lé àwọn ẹran tó gbà òun dẹ̀ dùn má bẹ̀ ọ̀kan bẹ ó sì kìíní kan òun sá ní ìjà má bẹ̀ òun ó sọ tòótọ́ àwọn tó òun ti pa òun ọ̀tẹ̀lẹ̀ òun ọ̀rá ti má àwọn oko tí òun sì ti ṣe àwọn tó ti wá túbá kí ló dé tó fi wá nígbà wọn ni à wọ́n pé àwa tá wà oko làwa wà àwa tó àwọn ò mọ̀ pé àwọn ẹyin gbogbo ìjẹ́yìn máa rí pé kí ni mo wá fi bó ṣe ń sọ̀rọ̀ yẹn mo wá fi ń kọ̀m̀pìà fúlàní tí ó bòròró tí ó sọ pé kìíní sọ fún nínú yàrá ní hòtẹ́ẹ̀lì ipe gbẹtẹ́ màtọ̀ sí yóò ní káàì ẹ wá kọ́lé fún ìgbẹ́ òun ò lè wọnú bíbà yìí nínú gbódà kò sínú gbólẹ̀ yìí ó ní bẹ́ẹ̀ ò ní wá yọ́ wá o tó gbogbo nǹkan yẹn níbi táwọn ti ń bọ̀ bí mo ti lọ ni pé ìsẹ̀mí táwọn ẹlòmíì ń gbé àwọn tó bá gbénu gbó àbí wọ́n gbégbé ìnira ọmọ mi àwọn ilé tó gbé àbí tírénì tán fún un lọ́sọmọ yẹn dọmọ líle bí yẹn bá tírénì ọmọ lọ́nà líle ó lè jẹ́ kọ́ ọmọ má láàánú gbogbo tó yẹ kẹ́ di fọmọ láàánú ó ti yẹ kí yẹn rí ọmọ àwọn tó yẹ kẹ́ bá sọ àwọn ìjòkó tó yẹ kí yẹn bọ́ ọmọ sí ẹlòmíì rò pé òun tírénì ọmọ ni ìpè ya ẹ gbọ́dọ̀ ẹ ṣe kíní kan ẹ sì ní mọ̀ fáwọn nǹkan yẹn ìyẹn ti ń kó ìyẹn ti ń jẹ́ pé ọkàn ọmọ yẹn ó le kọ́dà látara jíjẹ látara mímu látara jíjòkó tì bí ká ti lọ òun ni wípé àdúrà nínú àwọn irinṣẹ́ yìí then environment àwùjọ ọ̀la ẹlòmíì tọ́lọ́ máa padà sánú lọ́jọ́ iwájú ọ̀kan ọ̀gá àwọn dúpẹ́ fọlọ́run o òun kóun lè rí báyìí torí àwùjọ tó ń gbé ẹwẹ́ lómìn tó bá gbé àwọn ìlú kan tó ń sọ pé àwọn ojú ti dá bọ́ọ̀n ṣe kẹ́ ah òun dúpẹ́ o òun kóun lè rọ̀ báyìí torí pé lójoojúmọ́ òun ò rírì kúrì òun bá pẹ́ nìkan nígbò ó gbọ́n nìkan lọ́bẹ̀ òun ṣe kìnnìkan hírí hírí hírí hírí ẹni tó jí làárọ̀ gbagidi gbagidi ló jí bá òun náà hírí hírí ẹni yẹn tó wá tọkàn ẹ̀ wá tó rí ìmánu bá yá báyìí ojú ọ̀dá ojú ọ̀dá ọkàn yóò ti wá dọ̀kàn líle ilà ń yẹ ṣáà Allahu Rabbul Alamin. اللهم آت نفوسنا تقواها زكها أنت خير من زكاها أنت وليها ومولاها ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم يا مقلب القلوب ثبت قلوبنا على دينك ويا مصرف القلوب صرف قلوبنا على طاعتك اللهم صل وسلم وبارك على نبينا محمد وآله وصحبه أجمعين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 gbogbo àwọn ọ̀gbọ́n tí wọ́n ń pa oṣù ọ̀sẹ̀ nǹkan ìlú ló ń fi kalẹ̀ fún àìlú wa. ọ̀nà àbáyọ ẹni tó bá ní wà lọ́wọ́